dáadáa sọ̀látù náà tí ó máa bá àwọn ará ilé ànábì àti àwọn sàhábà àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam títí ó fi máa di ẹjọ́ ìgbéǹde alkiyama a kí gbogbo ìjòkó gbogbo àwa jama Abẹ́òkúta gbogbo àwa Ẹ̀gbá àbí ọlọ́mọṣẹ́ àti àdàfẹ́ nìkan ọjọ́ ti lọ ìṣàkẹ́kọ́ ṣe ó ṣe hàn bẹ́ẹ̀ pé ọjọ́ ti lọ àkọlé tí a fẹ́ gbé ẹ̀wò ni pé láàrin àṣejù àti àṣètò a kí gbogbo òjòkó lápapọ̀ àti àwọn elétò àsìkò onílè jẹ́ ká kí gbogbo àwọn tó bá yẹ ká kí púpọ̀ àmọ́ ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ tó fata fi pẹ́ ní báyìí ìṣẹ̀lẹ̀ tí kò necessary ká sọ ni kákàmọ̀ pé qadarullahi wa ma sha'a fa'al bọ́lọ̀ bá ti kọ̀ ní àjò ẹ̀dá bẹ́ẹ̀ ni oṣù kọ agbèrò ká ti débì láti bí aago mẹ́ta kódà àwọn elétò gan àwọn tó ní ètò tán fẹ́ ká torí ẹ̀ dé láti aago mẹ́ta abọ́lọ́wọ́ bá sọ pé aago tá a tó débi lélẹ̀ gbọ́n nínú gbogbo ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ ìkan apáyàn lẹ́rìn àmọ́ bó ṣe pawá lẹ́rìn bá ṣe ń bọ̀ lọ́nà lèmi àtàfà àtàǹbọ̀ tí wá ń sọ pé bàbá débi à ń lọ yìí gbogbo kómi lè kódà bá àbá rí púpọ̀ sí mọ́ agbọ́dọ̀ sọ̀rọ̀ ń pa tó ṣẹlẹ̀ yẹn ọkọ̀ wa tá ń gbébọ̀ lọ́nà ìṣẹ̀lẹ̀ṣẹ̀lẹ̀ sọ́kọ̀ tí ó dẹ̀ common bẹ́ẹ̀ kò dẹ̀ ṣe òun ṣe tó mọ́ sábà ṣẹlẹ̀ àwọn ẹni tó rọmi sí radiator náà àwọn tó yẹ kó rọ sí wọn àrántí de kọ́bà yẹn padà ẹni tí ó sì wá mọ́tò náà àwọn náà kan gbà kọ́kọ́rọ́ náà sì sáàtì mọ́tò àwọn àtàǹbọ̀ lọ náà adáàrin ni mọ́tò bá bẹ̀rẹ̀ over eighteen àwọn òtún wá tètè observe ẹ̀rànkẹ́ lómi ẹ̀ sábà kí èsì irun gaba wọn ó dìgbà tí mọ́tò bẹ̀rẹ̀ sí ní jáàkì náà tó mọ̀ pé kí ní ṣẹlẹ̀ àwárí pé tó ṣẹlẹ̀ nìyẹn ok aago mẹ́rin rẹ̀ ti lù àti ìdè interchange gbogbo ẹjọ́ yìí àdídì rẹ̀ o àmọ́ tẹ bá padà mọ̀ díkì mi ti ń torí ẹ̀rù ẹjọ́ yìí gbogbo aná láwàá rí pé sẹ́ǹsì wà ń bẹ̀ ìgbà tá a wá rí bẹ́ẹ̀ ok ẹ̀yin tó kù ẹ̀yin ẹdúró ti mọ́tò pẹ̀lú bó ti wáyé tó bá lọlẹ̀ gan tá bá ní ká máa gbé ọkọ̀ yìí lọ ó lè padà má gbé wa dábẹ́kúta ẹ̀yin ẹ̀dá padà sí mọ́tòrọ́sà ẹ jẹ́ káwò bóyá rí káàbù tó gbé wa láti bẹ̀rẹ̀ dé venue àwa káàbù ilé bá délé ju ọkọ̀ kan kò dúró kálukú ṣàǹsáré náà ìgbà tó yá àbárọ̀kọ̀ kan àbáwọ̀dún ẹ̀ wọ́n tún àríwájú díẹ̀ ló ń bá tún rí àwọn bí kílò òróró làwọn yóò ń ta níbi epo lọ́nà ló wọ́n àwọn yẹn tà kó kẹ́jù púpọ̀ kalẹ̀ tó bá tún dúró irú àdánwò làwa kan wáyé ibi ó ti ń dáhùn yẹn dúró àkọ́kọ́ bọ́lẹ̀ káwa tún rí mi àtúrí mi ìgbà tó tó kó ogbó ẹrù tán lẹ́yìn bí ìṣẹ́jú mẹ́wàá afá ìwọlé káwọn lọ àbá tún wọlé padà ẹni ó gbé tóun kó ẹrù púpọ̀ yìí

níbi a ti wá wà nínú ọ̀kadà tọ́kadà ń gbé wa lọ akànrí káàkan ni ó bá páàkì máa lẹ́gbẹ̀ẹ́ lórí ibi a ti ni ó èyí bá kàn wẹ̀ pẹ́kẹ́ níṣẹ́ asúmọ́ ara ẹ̀ bó ṣe rí mi ó kàn smile ni èmi náà bá smile sí padà ó bá sálámọ̀ èmi náà sì dáhùn sálámọ̀ mo dá kojú wo pé àbúyẹ́ni tó ti mọ olúwa rẹ̀ ni àṣà ń lọ báyìí tó tún síwájú àbá yìí ló ń wá rí yẹn pé ó páàkì díẹ̀ oṣù ya ọkọ̀ tó bẹ̀rẹ̀ sí ní múùbù ni ó bá tún súnmọ́ wa ó kàn tún wojú mi rárá níjà ṣé wọn náà ni ìmílẹ̀ yà tún wò padà ìgbà táwa lọ ó wá padà dúró bì kan ọ̀kadà tí wá ṣàkọjá mo wá ní wa ò yá fura sí ọkùnrin tí ń dúró ti wáyé kó máa ṣe pé yóò ti ya ẹ̀wò kí kó máa ṣe pé yóò ti gbé fóònù yóò ti ya píṣọ́ wa lórí ọ̀kadà yóò kàn sẹ́ndì ẹ̀ sáwọn yòókù wọn ni yóò bá ṣẹ́rí pé láyé rẹ̀ ti wá bàjẹ́ báyìí ọ̀kadà ní kò káàkiri ní ìṣójẹ́ nárètì ọ̀rọ̀ nínú ṣé àwa àríṣẹ́ sí bàbá mẹ́ ẹ̀hẹ́ náà ti wọlé afẹ́fẹ́ báyìí so tí wọ́n bá padà gbérù nǹkan bá ń jáde ayé rẹ̀ ti bàjẹ́ ayé kankan ò bàjẹ́ ìjọ aláyé ti dáyé lọ́kọ̀ tí wọ́n ń bàjẹ́ lójú ọ̀nà èyí ó sì wọ́ta náà ẹ̀hẹ́

àṣe ètò islam ò fẹ́ àṣejù kò dẹ̀ tó fẹ́ àṣe ètò ọ̀rọ̀ tó yẹ ká fẹ̀ lójú lọ́rọ̀ yìí àmọ́ fún básìkò ṣe fún yìí ahlan wa sahlan wa marhaban hayyakumullah akí àwọn fadilatu sheikh al-fadil nínú tí àwọn táà ń sọ ìtàn fi lérí ní pọ́ìntì ní ọ̀rọ̀ yìí mi ìmọ́ báwọn ti gbọ́ àwọn gẹ́gẹ́ kèmí lọ́nà pé àwọn gbọ́ báyìí àbí káwọn ọmọ gbé mọ́tò táwọn bọ́ ní àà ẹmọ́jà tó ń dàmú ẹ̀yà àgbàlagbà àwọn àlfà àwọn adarí tọ́yẹn náà fílà lọ́wọ́ lẹ́yìn náà àwọn náà ni ṣé káwọn náà máa gbé mọ́tò àbọ̀ ó di mọ́tò mélòó àwọn elétò náà tún ṣé káwọn máa gbé mọ́tò bọ̀ ó di mọ́tò mélòó tó ṣẹ́rí pé ayé ò bàjẹ́ àbáyé bàjẹ́ so káwọn dẹ̀dẹ̀ ìdẹ́ mọ́rò káwọn ti rí àtàwọn ilé ṣekéte rí nkankan o irú ẹ̀ ó sì gbọ́dọ̀ mọ́ ṣẹlẹ̀ ẹ̀dàkùn ọkọ̀ tá a lè kì mọ́lẹ̀ láti rú àdúgbò wa ẹ̀mọ́ gbé lọ Benin Republic ó sì wọnú Benin ó sì padà ní last week ó tún di ìjọ kẹta rẹ̀ àtúgbé kọlíṣọ́nà Ṣakí alẹ́ àná la tó wọlé láti Ṣakí ẹ̀dàkùn tírú ọkọ̀ bẹ́ẹ̀ bá wá dé ní káṣẹ́ náà ṣe mi tẹ́kì dé kíní gan tó bá lóhun òṣìṣẹ́ mọ́lé ní oyẹ káà náà gbà fún àbíkò ẹ̀ká gbà fún àti dàálà fún láti jọ ìjọ ìtò adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run aṣejù gbogbo ọ̀nà lànàbì fi máa ń takò gbogbo ọjọ́ tànàbì bá ti gbóòórùn aṣejù kì í tẹ́kẹ̀ ilé pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ náà ni àṣe ìtò gbogbo ọjọ́ tó bá ti rí àṣe ìtò ànábì àmọ́ pàkíyèsí àwọn sàhábà tó wà nílá ayà rẹ̀ pé á bó ti yẹ kẹ́ ṣe kìíní ìkọ́ yìí ẹjá máa wọn àpèjúwe àpèjúwe lákànlẹ̀ mú wá torí àsìkò الصحابي الجليل أنس بن مالك رضي الله تعالى عنه يجب شيء صحيح البخاري والإمام مسلم بن الحجاج أو أنا مواديث النوى وأن نجوك سعدنا النبي ونمسالاتي sallallahu alaihi wasallam ìgbà tí ó wà dénú mọ́sálásí ló wá rí tí wọ́n ta okùn kan sínú mọ́sálásí okùn yẹn ká ní pé pílà kan wà báyìí pílà kan wà báyìí wọ́n wá ta okùn síbi pílà méjèèjì okùn wà láàrin ẹ̀ bá Nábì ṣe wá wọlé sallallahu alaihi wasallam anábì wa ń bí àwọn èèyàn pé ẹ okùn ewó rèé kí náà ń fokùn yìí ṣe àwọn Muhammad sallallahu alaihi wasallam ló à ánìyà nẹ́bì sọ́rí okùn tọ́ta Zainabu Zainabu Zainabu sallallahu alaihi anábì ní okùn nù mọ́sálásí kí ni ó mọ̀ bí ṣe àwọn andá àdínábùwà Muhammad sallallahu alayhi wasallam pé yóò díṣẹ́ ńlá Muhammad ṣẹ́ẹ̀rọ kù tí Zainabu ní atáyà yìí iṣẹ́ tó máa ń fi ń ṣe ni pé tó bá ti jí lóru tó kó bá lè mọ́ sùn wọ́n ní ìyàwó Zainabu ó wá di okùn yìí yóò tún wá mọ́ fi kọ̀ntínú nàfìlà ẹ̀dàkùn lójú ti wá ẹ̀rọ àwùjọ pé àá ah, ah, Masha Allah ìmọ̀ ní mọ̀rẹ́ àá ah, ànábì ní irúkí lélẹ̀ yìí ànábì ti gbóòórùn àṣejù mẹ́ ìbọ́lọ̀ ńlá bẹ́ sí èwo làbùrọ̀ wá hẹrẹ nílé mọ̀ ilà hádùbhàd dérú ẹgbẹ́ wa ka anábíwá muhammad sallallahu alaihi wasallam anábì ní gbogbo ẹni tí ń bá yẹn náà fílà lóòrùn nù yín kó gbìyànjú bágbára rẹ̀ bá ti lè tó kó fi yàn tó bá ti wá fíìlì pé ah, ó mọ̀ tí ń rẹ̀ mí in lágbára mọ́ ẹ anábì ní kó jòkó kó sì máa yẹn fílà rẹ̀ nìlọ lórí orí ìjókòó sallallahu alaihi wasallam ẹ dákun kí ló máa nẹ́bí kọ̀ndẹ́mù okùn tó kọ̀ndẹ́mù yìí àṣejù àṣejù orí díjòkó nínú Islam ní gbogbo fi kulli majalin minal majalat níbi ọ̀rọ̀ àkídà àfáṣejù níbi ọ̀rọ̀ ìbádà àfáṣejù ti tààmùl níbi abẹ́ báwọn èèyàn lò àfáṣejù níbi gbogbo tí bá ń jọmọ́ Islam àfẹ́ kí ni jọmọ́ àfáṣejù ẹ wo ẹjọ́ ogun kan náà wáyé ibi ọ̀rọ̀ tawhid ọ̀rọ̀ akídà nù àwọn sọ̀hábà àtàwọn kìfìrí ọ̀rọ̀ ti wá dójú ogun ọ̀rọ̀ ti wá di wọ́n ti yọ̀dà síra wọn kálukú ti ń bẹ́ra wọn ìkannú àwọn sọ̀hábà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Usama bó ti ká kébìrí kan mọ́ kọ́nà kan nù ó bá yọ̀dà

ara rẹ̀ ni anábì ní ẹ̀ẹ́ àṣàkọ́kọ̀tà qalbahu la ilaha illallah ṣé ìgbà tó fẹ́ mọ̀ bóyá ó fi dọ́gbọ́n dìfẹ́ǹdì ara ṣé ọlá ọkàn rẹ̀ lọ bí wá mọ̀ pé kò wí ti bẹ̀rù ọlọ́run ti bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ pèsè jẹ́ àbí ó pèsè jẹ́ torí gbogbo ara pé kò sá la ọkàn rẹ̀ wò bó bá la ọkàn sí ó lè rí nǹkan kan àbá wọ́n ní ìsámọ́sì níbi tí ìsìláàmù tóbi tó lẹ́mí àwọn sàhábà ìtí wá ń tẹ̀ mọ́ pé kóhun sì mọ́ sí ìgbà kóhun lè mọ́ dàrú ọ̀nà tó ń dá yìí anábìnrin tó bóòlọ́ ti sọ̀rọ̀ lá ilaha illallah tó bá dijọ́ gbèǹde ni jama orí ìdíjòkó nínú islam gbogbo ọ̀nà lánàbìnrin máa ń takò tẹ́gbẹ́ tí ìbádà lámúwálẹ̀ kan ti kí lẹ́yìn nìsín tó mú bádà kan wá sí abu isra'il agba sabi anabuwa muhammad ni anabika denjo na la anabika rige ewo ni itadele yi ahani anabi abu isra'il nu eh jina lo se inu orun lo wa yi ani be ni re odise la muhammad sallallahu alaihi wasallam pe o jeje ni eje to si da fọlọn ni pe owo gba we odidi ojo kan awe yi orí òun ni òun ó ti yọ orí òun náà sì ni òun ó wọ̀ sí ó di mélòó wọn jọmọ́ méjì àwẹ̀ fọ́múlà tí ó wà bá nílẹ̀ kẹta ni pé orí ìdúró lòun ó wà tí ó fi dalẹ́ lẹ́yìn abẹ́ kírun nìkan ó di mélòó wọn jọmọ́ ìkẹrin rẹ̀ wá ni pé òun ò ní bẹ́ẹ̀dẹ̀ ọlọ́run ọba kankan ní gbólóhùn ó di mélòó ó di mẹ́rin àdábi ní tó náà ló sọ gbé yíò wọ́n lò náà ni àdábi ní ẹlọ́dí bá a ní àṣejù kò ṣe kí ni jama kò rí díjòkó àdábi ní ẹlọ́dí bá ẹṣọ́ fún ẹ̀yí ma dúó lórùn ẹlẹ́sì ti wáyé iṣẹ́ sì ma dúó lórùn pálíyẹ tẹ́bẹ̀lì ẹlọ́dí bá ilé arábìnrin ẹlọ́lọ́wọ̀n ní sọ̀rọ̀ anibẹ̀lì ẹ̀ṣọ́ ẹni mo ní ó ni kó mọ́sẹ̀ gíní kó mọ́sẹ̀ lọ́jọ́ ọlọ́ tọ́ ẹlọ́lọ́wọ̀n wà lórí ìdúró látàárọ̀ di ìrọ̀lẹ́ ẹ̀ṣọ́ fún ẹni mo di mélòó nínú mẹ́rin ààwẹ̀ rẹ̀ nínú nǹkan mẹ́rin abá ló score nísìn ayẹ́kó score one over four anábì kọ̀ndẹ́mù mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta tá anábì kọ̀ndẹ́mù yẹn kí ló bá dé àṣejù àṣejù orí dídòkó nínú kíni Islam ẹjẹ́ amúwá fi ta'amul ma'al mukhalif ẹni tí èyí ṣàrá ọ̀tá wa àgbọ́dọ̀ ṣàṣejù lórí ọ̀rọ̀ rẹ̀ afẹ́ báwọn èèyàn lò wọ́n ṣàṣejù mẹ́ ìyáńlá wa Aisha radiyallahu ala anha ẹni mo ti ní àpèjúwe mo kàn fún wa pèjúwe láti ìtọ́ra àsìkò àsìkò yóò lè gbà wá ẹ̀tànà o. ìyáńlá Aisha anha kan ó wá mọ̀ọ́mọ̀ wá ó wá fẹ́ kanlẹ̀ pàdébùwà Muhammad sallallahu alayhi wa sallam ìgbò wá dé tó kanlẹ̀kùn ó wá dàpọ̀ àsára sáàmù alaykum kò sọ pé àsàlámù alaykum tí ó túmọ̀ sí pé àlàáfíà kò mọ́ báyìí ó wá lo àsá ló lọ ahọ́n àwọn kan ní ó ti sọ́rọ̀ pé àsáàmù náà ló wí pé àgbákò kò mọ́ báyìí nulé yìí ìgbò wá wí bẹ́ẹ̀ ah, àgbákò tí a jẹ́ anábìnà ẹ wà alaykum wọ́n máa bẹ́yìn náà ẹ̀dàkùn èsì ti pé àbí ò pé èsì mi yanjú àbí ò yanjú ńgbà ìyáláwá iṣẹ́ òwà àwọn bá kí tó bèèrè bọ́ kílọ́wì wà alaykum al-la'natu wà jágó bá ká gbogbo ẹ̀ èpè ọlọ́kùn òjò kan àgbákò mọ̀ báwọn náà òfò mọ̀ báwọn náà àìníra àánú ọlọ́run àìní Aisha, ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ilẹ̀ àìṣà kí ní yóò lé tó bá yìí ah, yàlá àìṣà tún wá kọjú ànábì jẹ́ àwọn alamtẹ́sìmà ah, àmọ̀kọ́l tẹ́lẹ̀ ànábì ọgbọ́n oh, tó wí ni ànábì ni ah, ṣe àwọn alamtẹ́sìmà ìmọ̀ kúrútù ìwọ náà gbé ti tẹ́mi náà fọ̀ ni èyí tó sọ èsì tó yẹ mo ṣe kí ni mo ti fún náà èyí tí wọ́n ṣe yìí àṣejù ti wọ́n o ànábì wọ́n wípé aṣejù o pẹ̀lẹ́pẹ̀lẹ́ ò ní kúò nínú nǹkan àfi kí nǹkan ló bàjẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti sùúrù tó wà nínú nǹkan sì lè yóò kọ́ ẹ̀ṣọ́ bá nǹkan náà ni jama gbogbo ń tàn wí yìí kí la fẹ́ fi establish fún wa ni pé aṣejù ò rí díjòkó nínú kí ni nínú Islam ṣẹ́rí bá ṣe tù ṣe wá rí díjòkó yìí àṣẹ ètò náà rí díjòkó torí inú tó kàn wá láyé lèmi ni pé a mọ́ràn kankan láti gbógun ti àṣejù bàbá wá rí bí àṣẹ ètò a máa wá fọwọ́ rà yín lórí a máa wá fọwọ́ rà yín lórí a wá ń fàyè lẹ̀ fàṣẹ ètò kálukú wá ń yàyàkuyà kalẹ̀ kálukú wá ń yòrò nídìí ẹ̀sìn min haizu nash'ur aw lam nash'ur bóyá bí a mọ̀ àbí bí a mọ̀ bó ti ẹ̀ ṣe pé àwọn aláṣẹ jù náà ní bí àwọn aláṣẹ ètò nígbà míì sì ré àwọn aláṣẹ ètò a mọ̀ bí àwọn aláṣẹ jù kẹ́ mọ̀ túmọ̀ ọ̀rọ̀ mi ìtumọ̀ rẹ̀ ni pé ṣẹ́rí táwọn èèyàn bá ti ń ṣe àṣejù bí kinní kan àwọn kan tán bá wá lo ìmọ̀ àti ẹ̀kọ́ láti fi gbógun tàṣejù níbi afẹ́ gbógun tàṣe jù ẹ̀yìn òsì ní mẹ́gbà tí ó bá rẹ̀ níbi títí ní tí ó ti mọ̀ ṣàṣe ètò ìjọ bá sì ráwọn ọ̀tọ́ pé wọ́n ń ṣàṣe ètò wọ́n ń ṣàṣe ètò ibi afẹ́ bá ṣe ètò já bá bá lo ìmọ̀ àti ẹ̀kọ́ kí ni yóò tó wá dì mọ́ lọ́wọ́ ọlọ́ni bá ti ṣe nínú ìjọ tá a ṣe yín níjọ wọ́n tún wọ́n sì àwọn kan dé wọ́n pé Ìsá ibinu Màríyámà àwọn ló di ọlọ́run wọ́n lọ́mọ ọlọ́run ni wọ́n ṣàṣejù àbọ̀ ṣàṣejù àwọn kan nu yẹ̀húdí ṣe kéèta rẹ̀ àwọn níjẹ́ ni ẹni tí ó já mọ́ nǹkan kan wọ́n sàṣètò àbọ́ sàṣètò ìgbà ọlọ́run ó gbá wa mùsùlùmí dìde àwa ní ẹ́ Ìsá ọmọ Màríyámà anábì ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ni àmì ọlọ́run ni ááyà ọlọ́run ọba ni a fi rinlẹ̀ akẹnu padà sáwọn aláṣẹ ètò àwọn abọ́dọ̀ àwọn aláṣẹ jù náà pé kèé wá sọ ọlọ́run kèé sì ṣe ọmọ ọlọ́run kìí ṣe ọlọ́run kìí sì ṣe kí ni jọmọ́ ọmọ ọlọ́run a wà láàrin méjì àbáàsí ṣẹwárí afẹ́ wà láàrin méjì ká mọ́ sí ń bí àṣejù ká sì mọ́ bí sí ń bí àṣe ètò yìí jọmọ́ kèé ṣe pákàn mọ́ fẹ́ pọlọ mẹ́jọ rẹ̀ o bóyá àwákọ̀wá ní káwọn èèyàn fa nǹkan méjì mọ́ra wọn lọ́wọ́ nìsìn ara ní pé òkè àwọn ti ní àánú méjì ní kí a máa wà àwọn ilé ìsọ pé kò dá àwọn ilé ìsọ pé ó dá ẹ ọlọ́mọ ti wá nìkan nù àwọn àtẹ́dílá abdullah almarika wọ́n mìíràn alfiraki alhalika àfáàní aláwọ̀ yáàkùn ọ̀pọ̀lọpọ̀ láàfin máa wọn kí ló wà wọ́n tí wọ́n sì ọ̀pọ̀lọpọ̀ o ọ̀pọ̀lọpọ̀ o tẹ́ríjọ́ tí èèyàn bá ti ń fọpọlọ wọn tẹ́mọ́ tí ó dì yóò di àwọn tó ń pèpè sí kìíní tó ń pè ní moderate Islam nítorí wà rẹ̀ ó dìnnú ṣẹlẹ̀ àwọn onímọ̀dúrẹ́tì islam àwọn ń fọpọlọ mẹ́jọ ìntànpè níwọ̀n tún wọ́n sì àwọn agbègbàdì wọ́n fọpọlọ wọn rò ó wọ́n fọpọlọ wọn dé tó wá jẹun jábí wọ́n já sí ẹ̀dá islam fúnra rẹ̀ mọ́dúrẹ́tì àbí ò mọ́dúrẹ́tì a sọ̀rọ̀ mọ́jọ̀mọ́ ẹ̀dá ṣé èèyàn máa ń mọ́dúrẹ́tì tó ti mọ́dúrẹ́tì tẹ́lẹ̀tẹ́lẹ̀ arábẹ́ mọ́dúrẹ́tì tó ti ni yóò wá dìmọ́ ẹ̀yọ́ dàṣẹ ètò yìí tó ti moderate tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọdún wáfẹ́ moderate ẹ̀ bóòlù ọdún bẹ́ẹ̀ ṣe ọ̀pàdà bá jẹ́ in tí ò bá wà moderate ẹ̀lá ọgbẹ́ ẹ jẹ́ ká moderate kìíní ìsìláàmù fúnra ara rẹ̀ is moderate al-islamu dínun wasati dínun mu'tadil dínun i'tidali ومنهج أهل السنة والجماعة منهج معتدل ìlànà táwọn alùsúnnà náà sí ń tó òun náà ó ti wà moderate má tún lọ bẹ́ moderate yẹ tó bá ti lọ bẹ́ moderate súnnà yóò di nǹkan kí nǹkan ẹ wò ta lè ní ẹ wò àwọn oníjìlbáàbù wa in tó lọ́wọ́ bá ní káwọn obìnrin máa wọ̀ olúwa ní ayyuhan nabi kulli azwajik وبناتك والنساء المؤمنين يدنين عليهن من جلابيبهن اقبل في الاربعة جلابيب تلواوي جمع جلباب كل ثم رنو الاربعة nínú lárúbá tó máa ní jilbab aṣọ tó ń gbá aṣọ gbẹ̀gẹ̀dẹ̀ tí ó fẹ́ tí ó wà romin yóò fẹ́ àwọn ní moderate islam bóò lè jábù wọn ti ń rí ẹ́rì pé yóò lẹ̀ mọ́ wọn lára báyìí tó wà fitted yẹ ṣeun ṣeré ń jọ́nà bá ti wá rà àwọn sísà oníkìgbà àbùgbẹ̀gẹ̀rẹ́ wọn pé àwọn aláṣejù ẹ̀sìn nìyẹn àwọn tó máa mọ̀ pé láwọn tó wà moderate òun làwọn tí wọ́n bá wọ èyí tó wà fitted àwọn tó máa ní wọn ṣe dáa tó ó wá láwọn àwọn tí ó polówó gbá àyà wọn ó láwọn yìí àwọn aláṣẹ ìtónù àwọn oníjẹ́lìbáàbù tó ṣe gẹ̀gẹ̀rẹ̀ àwọn aláṣẹ dùnú yóò wá láwọn tó wà níwọ̀n tó wọ́n sì ó láwọn tó fitted jilbab tẹ́rí pé ọpọlọ ló fi wọ́n in táàfi wọn pé evidence kí ló bọ́ọ̀rọ̀ alukur'ani lọ kí ló bọ́ọ̀rọ̀ muhammad lọ sallallahu alaihi wasallam àmọ́ lè ní in tó kù fi wọ́n kí lọ pọlọ tẹ́lẹ̀ ìsọ fún ìtọ́pọlọ rẹ̀ bá wá júwe fún ní ó fẹ́ lò eléyìí náà wàá dúró pé ìtọ́pọlọ tèmi náà bá júwe fún mi oníkíni fún lèmi ó fẹ́ lò àmáṣẹ tó lu wa pa wá pé wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhada'a 'ala an-nas wa yakuna ar-rasulu 'alaykum shahida àṣẹ tó lu wa wá yìí kò dáa gbé wa lọ́wọ́ pé ó yá ẹ̀ ní wàsàtíyà tó bá wù yìí irọ́ wàsàtíyà tá a wà lórí ẹ̀ ní tẹ́bídẹ́ǹsì bá ti lọ́lẹ̀ táà bá ti tẹ̀lé tẹ́bídẹ́ǹsì bí lọ́lẹ̀ fàwọ̀lọ́ ilẹ̀rí ìlàhà ìlàhù pé yóò bá dá láṣe jù kí ni yóò dìjọ mọ́ ó dá láṣe tó iná méjì tí wọ́n ń polówó ọjà ń ayé sì ni ìrìnà ayé eh ó wá kú manhumul wasatiyyun táwọn owó wá ní bẹ níwọ̀n tí wọ́n ti tẹ́wàá mọ́ tó yá ní lẹ́nu jù ó ní pé àwọn tá a pè láwọn aláṣejù yìí àwọn bá tún wá láwọn làwọn wà ní wọ̀ntúnwọ̀nsì àwọn aláṣẹ ètò náà ní irọ́ àwọn làwọn wà ní wọ̀ntúnwọ̀nsì ìjọ kìíní ti sú èmi yan yan oníjọ́ tèmi ìjọ tí ká wù bọ́ta tónítọ́n bá àwọn nínú náà wà mọ́nàájú náà mọ́nàájú wàsàtì yà á ah, ibi ẹ̀pàwádé nàìjíríà yìí náà ìràkúngbà àti káùgbà láwọn boko haram àwọn làwọn wà ní wàsàtì àwọn làwọn wà ní wọ̀ntúnwọ̀nsì ẹ dákun kí làwọn tó kú ó mọ̀ wá wí ọlọ́nkú islam sì gbógun ti àṣẹ ètò àṣẹ ètò ẹ̀mí wa máa ń tètè fì síbi àṣẹ ètò ẹ̀mí máa ń tètè gíní jama ẹ̀mí máa ń tètè fì lọ síbi àṣẹ ètò kí ló fà ó ní pé àṣẹ ètò máa ń fẹ́ jọ bí epo bára mu èyí rẹ̀ pé kò mú kólekóle dání ẹ̀mí wa máa ń fì lọ́bẹ̀ ju bẹ́ẹ̀ mi ṣe máa ń fì lọ síbi àṣejùlọ àmọ́ méjèèjì la gbọ́dọ̀ máa pàkíyèsí ara wa aya alukurani ni pé wa kadhalika ja'alnakum ummatan wasata afáwa sahabi jalil abdullahi ibn umar ibn al kan ń lórí ìjòkó lọkùnrin kan bá sín lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀dàkùn tí yẹn bá sín níṣe ẹ̀dàkùn ó wá ní alhamdulillah kí làwọ́ wí ibi tá rẹ́rì mọ́nu àbí ibi tá rẹ́rì mọ́nu ìgbọ́ ọkùnrin yìí wá sín lẹ́gbẹ̀ẹ́ Abdullahi ibn Umar èyí sì gbẹ́gbẹ́ wọn alhamdulillah wasalatu wasalamu ala rasulillah wasalatu wasalamu ala tí ó dá kámọ́ sàtàlátù bá nábí àbí ò dá kí ni túnmọ̀ wasalatu wasalamu ala rasulillah àtàlátù náà ló sí wá bí alásílá ìbínú mọ́rùn-ún ni àwà ibọ́ sí ni kí ọlọ́wí ó ní mọ́ alhamdulillah wasalatu wasalamu ala rasulillah èmi náà mọ́ ń sàṣàlátù fà nẹ́bí àmọ́díyà yìí wọ́n ní àṣàṣàlátù fà nẹ́bí mẹ́ ó ti di kí ni jọmọ́ àmọ́ṣẹ́ ẹmọ́ tí ọ̀rọ̀ yìí bá gbọ́yé ágúmẹ́ǹtì táwọn èèyàn wá mọ́ ágìm ó ní pé ẹmọ̀ gbà wá o ọmọ tún ní àmọ́ṣẹ́ sàṣàlátù fà nẹ́bí mọ́ o àwọn àbáwá tó bá sílò tán tẹ́mọ́ sí muhammadu rasulullah sallallahu alaihi wasallam tẹ́gbọ́ oríṣi kanú oríṣi mi la ilaha illallah wahdahu la sharika ẹ̀yìn náà jẹ́ mọ́ pa ẹ̀lẹ́gbàá sọ ẹ̀yìn náà mọ́ ṣe rúgbídà ìlàbẹ̀kúta ṣẹ́ẹ̀kì ń ṣe máa bẹ́ẹ̀ ti mọ́ ṣe ẹmọ́ ṣe mọ́ o ṣẹ́ẹ̀ ṣe mọ́ tàbí ẹmọ́

rí àwọn ọ̀rọ̀ báwọn èsì rẹ̀ ò lánilóògùn wọ́n tako ṣe láìláì ìlàlá ọ̀lẹ́ ń bá sọ̀tá irú èsì àtúláì ìbìnà wọn bọ̀rọ̀ nẹ́dá mọ́ fún wọn pé láìláà ìlàlá Muhammadu ras àwa náà ma ń wí o a má ń bí ẹ ti wí yìí ìjọsìn lẹ́bẹ́ ṣe ìtọ́ka gbọ́dọ̀ wà lórí ìjọsìn kẹ́ tó lè ṣe kíni ta ní ẹ máa ṣe ìjẹ́ nìkan kan bẹ tó ní wọ́n máa tọ́rọ ti pòfó lónìí ẹ wá fún wọn lápèjúwe tẹ́láwọn kìnnì kan bẹ àwa alùsùnà ìjà lọ rí kọ ọmọṣẹ́ wa súnà dùn explain gan súnà dẹ̀ make sense gan ṣùgbọ́n a gbọ́dọ̀ kọlu sense àwọn èèyàn ẹni tí sẹ́ǹsì rẹ̀ bá ti sọnù ẹ pè sẹ́ǹsì ẹ̀ wálé ní ẹ máa ń bá agíríkọ́ láti ni pé bàbá èèyàn lè máa lo paracetamol àbí kò lè máa lo kí ni wọ́n wí èèyàn lè máa lo èèyàn lè máa lo andrew libas tàbí gíná máa ń pògùn kọ́wàá ìdí gíná máa ń gbé tínú bá kún bí á inú èèyàn èèyàn andrew libas náà ni ṣe ẹgbẹ́ tínú bá tún rú èèyàn ń pè sọ́nà nílẹ̀ ìdàyẹn lù báyìí tetracycline ayọ̀ àti kílìkejì rẹ̀ flagin kálukú náà tiẹ̀ máa ń lo yáyìn ẹ dákun èèyàn lè lo flagin àbí ò lè lo flagin ó lè lo paracetamol àdúgbò lè lo paracetamol orí wa ń fọ́ orí ló ń fọ́ o ó kàn lọ mú tetracycline red and yellow ni ó bá dájẹ́ ó lò tán lẹ́yìn wákàtí kan ó bá tún gbé fladin ó tún wá dájẹ́ ẹ̀yìn náà sì mọ̀ pórí ní fọ́ orí ló sọ fún fọ́ òun a sọ fún kó sí ah ebó ìrọ̀ ló ń fọ́ ah sọrí tó rí bá sì wá téèyàn ò bá ti lo paracetamol kí ni yóò lò yóò lo panadol ayíbẹ̀ẹ̀kọ́ ni èyí tó lò yìí tetracycline àti flagyl tínú bá ń rìnyàn àbíyàn ń yàgbẹ́ kọjá bó ti yẹ ìgbà náà làá máa ń lo flagyl ọ̀rọ̀ ẹ̀dùn ẹ̀sìn àbí òdùn ẹ̀sìn lẹ́nu wàlá ìbí ṣúnà sí nínú àmì. a kàn sọ wọ́n ni pé àtakọlá ìlà ìlàláwò àmọ́ láàyè yìí a nǹkan ni àwí mẹ́fọ́n ẹjẹ́ adúó níbi tí wọ́n ní kí adúó ti ọlọ́run á fèmí lápòjúwe kan tí mo mọ́ fáwọn bàbá ti wa àpèjúwe ń jọ bá ti múlẹ̀ báyìí ẹ̀rọ tá àgbàlagbà wọn kàn máa ṣe ni wọ́n kàn mírí báyìí ẹ̀rọ bá ti mírí báwọn nǹkan ní sọ̀rọ̀ nínú kàn máa lọ ni ah, ló pé mo nítorí mọ́ sẹ́yìn àwọn akọ́ wa ní Allahu akbar Allahu akbar wọ́n ní bá àti mọ́ pẹ̀lú ọ̀nà onítọ̀ o ní jẹ́ Allahu orúkọ lọ́ọ̀ni orúkọ lọ́ọ̀ni 99 names olórúkọ lọ́ọ̀ tí àwọn àbáwá mọ́ kọ́ wa ń gbà kọ́ báyìí wọ́n ní bẹ́ẹ̀ ni

báà bá mú dé bí ó mú dé adikínú ẹ ọ̀rọ̀ yìí ti yé báyìí وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك مغرب تيتو اه تيلته awẹ́ ti tẹ́ ayé ẹ̀gọ́ ni وبارك الله فيكم والسلام عليكم ورحمة الله نعم بارك الله فيك شيخ حياكم الله نفع الله ما شاء الله بارك الله نعم شيخ كبير عشان الإدام إن شاء الله بارك الله